tó gbé wa wá. Bẹ̀wẹ̀ tàgbà. Iṣẹ́ olówà wa. Allahu ta'ala. Iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu ta'ala. Iṣẹ́ aláwò yìí hàn. Allahu ta'ala. Òdodo ti dé. Kí ló pamọ́? Òdodo wọ̀ bí. الله الله أكبر كبيرا الله لا إله إلا القيوم لا تأخذ أذنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده ولا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يأتين بشيء من علم إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا في سؤما وهو العلي العظيم والصلاة محمد صلى الله عليه وسلم wàhálà alẹ́ wa sàbẹ̀sàbẹ̀ àmínú ẹ̀sìn. ẹ̀yà ṣe wà láyà sínú mẹ́ta. bisimilahi rahman rahim wàlláhu ya'sumuka minan nas wàlláhu ya'sumuka minan nas wàlláhu ya'sumuka minan nas amin. adúgbò fún ọlọ́run. alhamdulilah. adàgbọ́ fún ọlọ́run. alhamdulilayi. adàgbọ́ fún ọlọ́run. alhamdulilayi rabbil alamin. mo kí wa bí mo ti kí wa lánàá mo kí wa tí a jẹ́ free thinkers mo kí wa tí a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ mo kí wa tí a jẹ́ christian pé kí àlàáfíà ọlọ́run kí ó máa bá gbàgbé amen. amen. mo á kí ìmọ̀ọ́mọ́ alẹ́ àdúgbò yìí mo kí làdá ní ibẹ̀. mo kí gbogbo àfáà tó wà níkàlẹ̀ mo dẹ̀ kẹ́yìn abákan náà mo kẹ́yìn bàbá wa mo kí wa pé asalaamu aleykum wa rahmatulahi wa wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. mo kí àwọn àfáà sí yín wà ń kalẹ̀ ọlọ́kùnrin yára ń ní àná ibi tá a forí ọ̀rọ̀ tì sí. láti máa gbé ní àṣálẹ́ yìí. mo jẹ́ kó yé wa pé gbogbo Christian tó bá ń fi Kùránì ṣe wàásù dandan ni kó gba Mùsùlùmí láàyè láti béèrè ìbéèrè torí tó yé àwa ni pé Kùránì tó ń ka kò lè yé ẹ láéláé. tún sọ́nà pé tẹ́ bá rí muslim tó ń fi báíbù ṣe wàásù bíi tèmi ìgbàgbọ́ àwọn christian ni pé báíbù lè yé mi náà láéláé láṣẹ gbọ́dọ̀ fi àyè ìbéèrè àti ìdáhùn sílẹ̀ fún muslim àti christian láti béèrè ìbéèrè lórí ohun tí a bá sọ. mo lè mú àpẹẹrẹ kan wá lánàá tí pásítọ̀ kan sọ mo kó ti Kùránì orí kẹta ẹsẹ̀ fifty five mo lè ṣàlàyé ẹ̀ pé ohun tí kọ́ àyà yẹn ń sọ ni àwọn ẹlẹ́yìn méjìlá tó tẹ̀lé Jésù ojú ayé ẹ̀ àwọn lọ́lọ́run máa gbéga ju àwọn ọmọ Ísírẹ́lì tí ò gba Jésù gbọ́ lọ́dọọjọ́ ọ̀gbẹ́ǹde kò ń ṣe Muslim kódà kò ń ṣe Christian ọ̀rọ̀ míì tí wọ́n tọ́ máa ń sábà ń sọ tó máa fi ń ṣe wàásù òun ni Quran chapter forty six torí pé ìjọ tí màá kọ́ gbọ́ àyà yìí ẹnu pásítọ̀ kan mo ti gbọ́ mò ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ńgbà yẹn mò ń sọ nineteen ninety one dé ninety six ọmọ Ìgbò ni ó lọ sí Assemblies Church of God Emmanuel ló ń jẹ́ mo rántí dáadáa kódà gílóòbù ló ń tà ní nọ́mbà thirty two òfin road ní mọ́ṣáláṣí alákòóró àmì mọ́ṣáláṣí òkè àjọ wàmí kan náà ni òun ló pè mí jọ́nà lọ́hùn ó ní Jamiu come mo ní àánú small o ó ní ṣé you know say your Quran your Muhammad talk say he no know where he dey go why you call a follower ó ní ṣé èmi mọ̀ wípé Muhammadu tèmi sallallahu alayhi wa sallam ó sọ nu Kùránì òun ò mọbi tó òun lọ pé ẹ fáìn lẹ́bù yẹn ìmú sí ẹ bá wà sí ìjẹjọ àbí ìjẹsàn ní. èèyàn fóònù ẹ kó ń bẹ́ẹ̀. ìjẹjẹ. àbí ìjẹjẹ ní ọlásísí nànà. evangelist Ṣèyí tó wá. Ṣèyí Mordecai. ẹ ṣàgbọ́n tó náà sọ ó ní Muhammadu tiwa pé ńgbà tó délùú Mọ̀dínà olè ló ń jà fọdún mẹ́wàá. Hmm, owó olè lè fi ń bọ̀ jọ. owó olè ló fi ń bá Muslim. irọ́ ẹ̀yin ló ń jọ lójú kò jọ àwa lójú kí làwọn ò tí ì rí rí àti ìgbórí èmi tí mo gbọ́ débi pé pásítọ̀ kan wà ní orílẹ̀ evangelist Adeniyi, ọmọ yàrá lókè ìyá ni muslim ní tẹ́lẹ̀ kó tó di christian mo ń sọ nineteen nígbà tí wàrà yín gbà yẹn bọ́ṣà bá mi lé nìyẹn láti orílẹ̀ chọ́ọ̀chì ẹ̀ ń jẹ́ kwai church nọmba thirty two Rahimi street lórílẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣì wà mẹ́ta àárọ̀ yìí ní sáré ìgànwọ́ ni o eré àsáré. wọ́n ti tún ọkọ̀ ó ti di giant upstairs. ẹ kwai church ni ìkànnà ẹ̀ pásítọ̀ ọbẹ̀ ni máa ti mọ̀ sọ yìí. gbogbo lọ ni pé wọ́n wá tẹ ìwé wọ́n tẹ tract wọ́n wá ń pín káàkiri fún gbogbo àwọn tó wà ní àdúgbò àwọn kan wá gbà á bọ́n ṣe wá bá mi ní mo ṣe ń gbà náà lọ́wọ́ nìyẹn pé jamiu wò ó ohun tí pásítọ̀ kan kọ ní oríyé lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ó yá ń bẹ̀ mọ́tò àbádórílé àwa lọ sí ṣọ́ọ̀ṣì yẹn gangan tá a fẹ́ rí pásítọ̀ ààrẹ ni bá sọ etí everywhere máa ní òkè ìyẹn tá a máa ṣe rè mo ṣúọ̀ pé pásítọ̀ ṣì ń bọ̀ lénìí ẹ bá ní sáfọ̀jẹ̀ kó mu wá ká lọ gba àdọ́sìn kan ká lọ rẹ́ǹtì ẹ́ńjìn àti spíkà èrè lè lówó ń gbà yẹn mo á ní ẹjọ́ wá ti gbà á ẹ tún ṣí ẹ̀ síwájú ṣọ́ọ̀ṣì yìí gangan kẹ búlọ́ọ̀kù ẹnu ọ̀nà ẹ̀ wọ́n máa fẹ́ wọlé wọn bá a bẹ̀ wọ́n á lè mọ̀ pa serious èmi bá lọ sí Mùṣín mo lọ mú microphone tí máa lò kí n tó dé mo kàn ń pọ́ ọlọ́pàá márùn wà lójú agbo wọ́n lè máa kó ṣàyẹn kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ dàdúgbò rú wọ́n sọ yẹn pé ṣé ìwọ ló wá ṣe wàásù mọ́lẹ́ mi ni wọ́n la fẹ́ rí ẹ ní station wa ibi òde ń bẹ̀rù ọlọ́pàá mo ló yá mbẹ̀ bá a ṣe débẹ̀ fortunately DPO yẹn Christian ni ó láǹfààní bolo ti wá mo ní mo ṣí ó ní bọ́lá wà mo lórílé ó ní kí ló kún ẹ pẹ̀lú orílé tí wọ́n ń gbé Mushin mo ní ẹ sà ṣe rí ìsìláàmù Mushin òun náà ìsìláàmù orílé kò yàtọ̀ ó ní kí ló á gbé ẹ wá o mo lè ráwọn mẹ́ta kan tó ń jókòó mi ò mọ̀ wọ́n rí mo ní ẹ sà ẹ bá mú pásọ̀ kan ló ṣe ìwé yìí ara tèmi dẹ̀ ń gbóná èmi ò lè jà ṣùgbọ́n mo lè sọ̀rọ̀ ẹ bá mi ka ihun tó kọ síbí nígbà tí dpo kà á ìtò à ń bẹ̀ ni pé ìdí ẹ̀ ṣàpá muslim tá a bá fẹ́ tọ̀ a máa ń bẹ̀rẹ̀ a ṣe báyìí ká tó tọ̀. a sì bomi dání. ó ní ohun tó bàtà fi ń bẹ̀rẹ̀ tọ̀ ni pé aná Muhammad. sallallahu alayhi wa nínú àwọn girlfriend tó ní ó kàtọ̀ sí lára wọn àtọ̀sí ẹ̀ ló jẹ́ kó bẹ̀rẹ̀ tọ̀ tó fẹ́ tọ̀ làwa ṣe ń bẹ̀rẹ̀ tọ̀ dpn sọ pé ta ló kòwé inú ẹ̀jẹ̀ ìjókòó yìí nìyẹn bá nọwọ́ ó ní ìwọ ọ̀kọlà yìí ni ó lè kọlà lóòótọ́ ó ní ìsìnkú olùwàmú ọlọ́pàá ń bí kọ́ fẹ́ gbòòrò ó ní èmi ni ó ní yìí pé òun kọ̀wé tó fẹ́ dọ́wọ́ láàlẹ̀ ìkànnì ẹ o ó láǹfà fún mi lọ́wọ́ ẹ ẹ ṣeun tó bá já haúsá ló níwèé yìí wọ́n á ti sun gbogbo orílẹ̀ yìí ná tó bá yẹn sọ pé haúsá ló ń dà lóru ìwọ lọ kọ ìwé báyìí ókè ẹ̀rí wo lórí tó fi sọ bẹ́ẹ̀ wọ́n á ní ẹ bọ́n ṣe máa ń sọ náà ni dp oní àfa ọmọ tó máa ṣẹlẹ̀ pẹ̀lẹ́tẹ̀ ṣe wàásù yẹn náà wọ́n wá ní ṣọ́ọ̀ṣì ẹ̀ gangan ni ó ní kò sí wàhálà o kò yáà ṣe inú ilé mo ní ẹnu ọ̀nà ní kò sí wàhálà títí ìjọba ni lọ ṣe wàásù ẹ ẹ tó wá bí dànù wọn kó wá disturb ẹ ẹ̀wọ̀n ló máa kú sí ó ṣe oúnjẹ àárẹ̀ mo ní ẹ sà àyè ìbéèrè náà dẹ̀ tún wà o ó ní ìyẹn náà dẹ̀ tún da pásítọ̀ wọn lè lè wá béèrè béèrè wọn sì má lè pè ní béèrè tẹ́lẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti ṣe tiẹ̀ tán bá lọ làyìn náà gbé lùbọ́ ta ẹ máa lù ú kò sí ṣòro àfa máa lọ. alábẹ̀rẹ̀ wá sí laago mẹ́fà rọ̀lẹ́ àkí mọ́ngúrúbì àkí ṣáà ìtura ń gbóná nígbà tó laago mẹ́ta òru ló wá jáde wá ó lóun ní ìbéèrè láéláéláélá ìjọ yìí dùn gbọ́ngbọ́n kọ́ sí wọn ò bí dákó kọrú ẹ̀ mọ́ láéláé. kò ṣe má ṣẹlẹ̀ kò ṣe má ṣe kí ni kò ṣẹ̀ṣẹ̀ má ṣẹlẹ̀ kó máa fi kùránì ṣe wàásù ò ṣe má ṣẹlẹ̀ ó kàn jẹ́ pé wọ́n máa ń parọ́ ni yẹn ló máa ń dùn mí torí kì í gbà láàyè ká béèrè ìbéèrè ìkan náà ṣẹlẹ̀ ẹjọ́ kan ní 1997 náà ni ní Àjànà street níjẹ̀ṣà ẹ̀kọ́ àchọ̀chì náà ni èmi wà nírọ̀lẹ́ ló wá ní pásítọ̀ kan wá sí chọ́ọ̀chì yẹn wọ́n pè ní Abdul Yusuf Agboola lórúkọ pásítọ̀ yẹn jẹ́ Abdul Yusuf Agboola ṣe rí pé ẹ̀sìn wọ̀ pé eléyìí ò mọ́ tó ṣe náà ìyẹn ṣe ń jẹ́ Abdul Yusuf ẹrú Yusuf bóyá tọ́lá tún jí. ibẹ̀ kan wọ́n á lọ o ó wá ní bó ṣe dé àwọn ti dúró ń ó wá lókè ẹ wọnú àbájọ sẹ́yìn ní church ó wá bẹ̀rẹ̀ sí sí Kùránì ní lábáwá ẹ kú fún aláwò fádùn aláwò sàmọ́dù láwò mo ní àríwọ tí ẹ ta lẹ́yìn àjọṣe wọn kankan ṣé wọn àwọn tó ń pọ wọn mọ̀ pé kéwòkọ́ ló ń kà hallelujah hallelujah jésù alukura ni ọmọ ọlọ́run jésù ohun mọ̀kàrá nìyẹn mi ò sọ̀rọ̀ ó lè má nílò ẹ̀kọ́ máa bọ̀ àbá nìde àwa súnmọ́ ayíjú àwa ní ẹ̀sà èrò dẹ̀ pọ̀ tó ṣe é gan ẹ̀fọ́ àni microphone ó ní ṣé bàbá ẹ̀ ló rà fún àńchọ́ọ̀chì ó ní àkó tí ìfàjà sa ó ní bèrè bèrè tó fẹ́ bèrè microphone ò sì wọ́n bẹ́ẹ̀ sọ ó ní ẹ̀sà ìròyìn pọ̀ kọjá kí n máa bè wọ́n ní gbọ́ ó ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí ẹ máa sọ ẹ bá mi sí Quran chapter two verse fifty six yẹ kà fún wọn ló bá ní ó má bàjẹ́ o ìwọ rán èmi iṣẹ́ nígbà tá a lè fi báíbù béèrè béèrè ọ̀rọ̀ ṣé mọ̀ wọ́n sì ní pé mo fẹ́ jára wọ̀ ẹ̀ wọ́n mọ̀ pé pọ́ọ̀sì tó yìnbọn bá gbẹ́gun máìkì lọ́wọ́ ẹ̀ ó ní oṣù máìkì wá àfa kò sí béèrè mọ́ ẹ wá lọ́la aláàgó kan ọ̀sán mo ní ẹ jáde wọ́ọ́rọ́wọ́ ni o ìmọ̀ kù nígbà ká béèrè ìbéèrè tó rọ́pò rọ ni ẹ̀já máa abábọ́ta àwa wò pé ọ̀la tó ní ká wá yẹn ó ṣeéṣe kó má wà ẹ̀já fi méjì lélẹ̀ tó bá wá àbèrè ìbéèrè tó bá wá ṣe wàásù wájú chọ́ọ̀chì yìí gangan wọ́n á bá wa mẹ́ àwa níbẹ̀ láago méjìlá aago kan lù wọ́n dé méjì wọ́n mẹ́ta wọn ò di ẹnìkan ní wọn ò ní wá irọ́ náà ń pa bẹ́ẹ̀ wọn ló máa ṣe ẹjẹ́ bẹ̀rẹ̀ wàásù tiwa. mo á gbà máa parí ọ̀rọ̀ mú ní ẹ wò ó tí Abdulsuf bá dé ẹlẹ́ lóko òpòrọ́ ni o nígbà tí mo fi àṣẹ sẹ́nu sọ̀rọ̀ ni ṣẹ́jọ́ kẹta tó máa wá báyìí ámì lóko tira wá mo dẹ̀ ti já ọmọ ọ̀jọ́ sí pé òpòrọ́ ni o ẹ má jẹ́ ó wọlé o ẹ bèbí ìbára lọ́kọ̀ tó wọlé bó ṣe wá dé àwọn ìjọ á ní ẹ̀sà ẹ̀ má bínú sà wèrè kún alánà èmi nìyẹn o ó ní ká bí ilé ìbéèrè báyìí báyìí báyìí kẹ lè wọlé ó kàn ní dráìvà tomac pé lọ dàárọ̀ yìí nìyẹn irọ́ ni wọ́n ń pa báwo ló ṣe máa kó sí Quran tó ò ní gba múslímù láàyè kó béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ó sọ tún yẹn dẹ́n báwo ló ṣe máa jẹ́ christian kémi kó ti bible kìíní kò sáyè fún béèrè christian wèrè ni mo jọ nìyẹn òpùrọ́ ni mí nìyẹn mi mọ tí mo sọ nìyẹn so dandan no restriction àfáà tó bá restrict ìbéèrè òpùrọ́ ni wọ́n á ní ẹ ẹ̀yin christian ẹ̀yin báyìí mo lè dá lóhùn ẹ̀yin bẹ́ẹ̀ mi dání ló purọ́ ni o ó ń dọ́jì question ni toró purọ́ ni. kò sí bí kristian náà ṣe lè tóbi tó kó ru iná dandan kó bèbè lọ́wọ́ tó bá jẹ́ muslim ọ̀rẹ́ má kó ti báìbù wọn fi báìbù wọn lẹ̀ máa ka kùránì ẹ̀ wọ́n ní mú ẹ o ní rí káàfà sọ̀rọ̀ ní mọ́ṣáájú kí n àwọn pé mo ní ìbéèrè kùránì tẹ ka yẹn kò sí tó kàn án sọ́mọ́ tó ka ni bọ̀ Bible tiẹ̀ tó ń kà yẹn ó challenge ẹni yẹn so dandan sì ni pé kó respond tí tó bá sọ so tẹ bá rí àfa náà tó ń kó ti bíbélì tó láwọn kírísítẹ́nì ẹ̀yin ẹ kúrò òpùrọ́ ni o tẹ bá dẹ̀ rí àfa náà àmì pásítọ̀ tó ń kó ti kùránì tí ó gbà kí mùsùlùmí ìbéèrè òpùrọ́ ni o ó hàn kẹ́kẹ́ já òun nìyẹn lèmi ṣe máa ń gba gbogbo níbèrè láàyè torí mo mọ tèmi ń sọ èmi tún máa ń challenge pastors ni pé ẹ járọ̀ mi pé tí mo sọ rí bẹ́ẹ̀ èmi ẹ sá fún wọn o tí wọ́n mọ̀ pé mo mọ tí mo sọ làwọn ṣe máa ń sá fèmí wàhálà wàhálà máa sá fún mi wàhálà yìí gbàngàn mo ti sọ yìí tó bá lẹ́yìn ọ̀la ni tó bá fi pè á bọ́ọ̀lì fọ́ọ̀mù rí mi bí lọ́la wàá mo ṣe ń tó ní fọ́ọ̀mù o mo máa ń lọ ní pé Quran forty six verse nine wọ́n máa fi ń kó wa lómi ọbẹ̀ àwọn òde mọ̀ túmọ̀ ẹ̀ àwa la mọ̀ túmọ̀ ẹ̀ kí ló wà nù ayà ẹ̀ ọlọ́ni. a'udhu billahi ash-shaytanir rajim bisimilahi rahman rahim. ṣẹ́rí wàásù ọ̀la wàásù á láago mẹ́wàá alẹ́. ìbéèrè àti ìdáhùn á bẹ̀rẹ̀ láago méjìlá gbogbo ẹni tó bá ní ìbéèrè o lè máa forúkọ ọlẹ̀ látàlẹ́ yìí lọ tí wọ́n bá wò ó pé èmi ò ní béèrè kájọ sọ àsọyé pọ̀ tó lóyìnbó pè ní dialogue àyè náà wà torí irú irú. tó wá di march twenty four mo ní dálọ́ọ̀gì kan ní ṣọ́ọ̀ṣì Ebenezer Obey commander inú ṣọ́ọ̀ṣì gangan la máa lò tá a mọ ọjọ́ máa jókòó lọ tá a náà máa jókòó lọ tá a bá máa jókòó lọ tá máa fẹ́ síra lọ́pọlọ ẹ gbọ́ mi yé ọlọ́ni sọ pé lẹ́kìntùn bídí àmìnà rọ̀súlẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé ana Muhammad. sallallahu alayhi wa sallam. kìí sọ̀nù kùránì o torí mo rántí ṣe yìí tí ò ti ẹ̀ mọ̀ kankan. ọ̀dẹ ka. ah onímọ̀mọ́ ló ń sọ̀rọ̀ mo ní òkè wọn náà gbàgbọ́ tó ń kà sọ pé kọ́ọ̀lù. Hmm. ta ló ń sọ pé kó sọ pé. ta ni ń pa á láṣẹ kó sọ. olóòlò ló ń sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀. <coughs> òun gbọ́ sọ pé ó ní ẹ mọ́mọ́ ló ń sọ pé sọ pé. ta ló ní sọ pé ta ló ní kó sọ pé olóòlò náà ló sọ bẹ́ẹ̀ mọ́mọ́ sọ pé sọ pé. ó ń dá ẹ lóhùn ṣẹ́gbẹ́kun tó ń sọ òye torí kò mọ kùránì ló fà á èmi mọ báíbù bàjẹ́ bàjẹ́ kódà ọlọ́ngbọ́ mo mọ ju pásítọ̀ tó wà láyé yìí lọ gbogbo pásítọ̀ mo wí ẹ̀gbọ́n mi yé kò sí pásítọ̀ náà lórí ilẹ̀ ayé tá a wà yìí o tó báíbù tómi wà láì kò sí. ó dá àwọn tó ti kú gan. ókè mò ń fọ́ngbà bíi ẹ wọ wá má bọ̀ lọ́la. jarọ mi. wá jarọ mi. lórí àwọn tó kọ́ gan ọmọ tó yín. ọgbà mi yé àwọn tó kọ́. àwọn tó kọ́ ọmọ tó mi. <laughs> nítorí ti dàrú àwọn náà lọ́wọ́. mi ò dì mo fọ́ nù. <laughs> mo fọ́ wọ́dọ̀ mi wò. wàá yaba gbé ẹ lọ́wọ́ yaba yìí ni tó bá wọ́n máa yá sákòmọ̀ ọjọ́ lẹ́yìn. wọ́n lè bọ̀ ṣá. wọ́n lè bẹ̀ ṣá tó bá ń bínú ya lọ́wọ́ ọlọ́ni. kọ́lá kọ́ńtàn bídíà mìíràn rọ̀ṣẹ́lẹ̀. ọlọ́ni wa Muhammadu. sallallahu alayhi wa sallam. bá mi sọ fún wọn sọ fún wọn o máa kúntùm mina rùsùlì. èyí ò ń ṣe aládàáda ni. wọ́n máa kúntùm mina rùsùlì. mi ò mú nǹkan tuntun wá nínú àwọn òjíṣẹ́ o wà máa adìrí máa yòfò alubi wàlà àbíkọ́m. ọdún máa ṣẹlẹ̀ báńkà yorùbá. wípé máa gbọ́ o máa gbọ́ o. wípé ọmọdù sọ fún wọn o. èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́. mi ò mú nǹkan tuntun wá o mi ò mú nǹkan tuntun wá ayé máa ń sọ pé aná Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ló mú sìlámù wá irọ́ o mọ̀ọ́mọ̀ kò ló dá sìlámù ilé o mọ̀ọ́mọ̀ bá ìsìlámù láyé ni o torí gbogbo ànábì ọlọ́run ìsìláàmù ni wọ́n ṣe látòrí noah dórí abrahamu ẹ̀yẹ sáré gbé yẹn wọlé nínú quran forty two verse thirteen tọ́lọ́ sọ pé. ṣọ́rọ́ àlàkùn mìíràn dín ní àwọn sọ́ọ̀bì nù. èmi mo pàṣẹ ẹ̀sìn pé wọ́n ń gbé láàánú bí nù àlọ́wọ́. wàlẹ́dí àwòháyínà ilé ìka. ọlọ́run yẹn kan náà la fi fún wọn Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀sìn tá a fún Noah òun la fún muhammadu. sallallahu alayhi wa sallam. ẹ̀sìn muhammad ìsìlámù ni. sallallahu alayhi wa sallam. definitely ẹ̀sìn noah ìsìlámù ni. wa ma wasayna bihi Ibrahim. ẹ̀sìn yẹn kan náà la sọ fún abrahamu kó wá ṣe tó bá jáyé. wà mí sá. òun náà lẹ̀ sí Mósè. wà í sá. òun náà lẹ̀ sí Jésù. aláhàkímọ̀ dínà wàlá tàtàfàrà kò fi. àwa mọ̀ ọ́ láṣẹ pé kó fìdí ẹ̀sìn múlẹ̀ kó má sọ dẹgbẹ́ o gbogbo ànábì ọlọ́run ìsìláàmù lẹ̀sìn wọn dórí jésù jésù kírun tó fi kúrò láyé ni. bẹ́ẹ̀ni. gbogbo ẹni tí màá kírun kèfèrí ni wọ́n. bẹ́ẹ̀ni. wọ́n ṣe wọ́n lẹ́yìn jésù tó máa fi kírun o. wàá wò pé kí mo tún sọ yìí. ọlọ́run sọ fún wọn pé wípé èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́. ànábì ò mú tuntun wá o gbogbo tí Mósè wá ṣe tí Jésù wá ṣe ni mo mọ́nà wá ń ṣe o. sallallahu alayhi wa sallam. ẹ wà àpẹẹrẹ ti Jésù náà nínú Matthew chapter five verse seventeen to twenty ẹgbẹ́ Jésù náà wí jésù wí fún ọ wípé ẹ máa gbọ́ o ẹ má ṣe rò wípé èmi wá láti wá pa òfin tàbí àwọn òbí rẹ o. mú nǹkan tuntun wá o ìyẹn muhammadu. sallallahu alaihi wasallam. jésù wá ní ẹ wá o. ẹ má ṣe rò wípé ẹ má gbèrò. èmi wá pa òfin tàbí àwọn wòlíì run. pé mo á pa òfin ọlọ́run ẹ ti ń tẹ̀lé. èmi kò wá láti wá pa á run. àti ìṣesí wòlíì mi wá parọ́ mọ́ mú iṣẹ́ ni o. bí kò ṣe láti wá mú iṣẹ́ ni o. ó wá mú iṣẹ́ ni o. lóòótọ́ ni mo wí fún yín. lóòótọ́ mo sọ fún yín o. títí ọ̀run àti ayé yóò fi ré kọjá lọ. ọ̀run lè parẹ́ kí ayé parẹ́. ohun kíkiri kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. kékeré ní òfin ọlọ́run kò ní lọ láì má ṣẹ. ẹnikẹ́ni. tọ́ba rẹ́nìkan. tí ó bá rú ọ̀kan kékeré nínú àwọn òfin wọ̀nyí. tó bá mọ̀ ọ́ mọ̀ tọ́rú ètò kéré nínú òfin ọlọ́run. tí ó sì fi ń kọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. wá ní káà náà má ṣe é. òun ni a ń pè ní ẹni kékeré ní ìjọba ọ̀run. onítọ̀hún ò ní rọrùn wọ̀. ẹnikẹ́ni. ẹnikẹ́ni. tí ó bá sì ṣe wọ́n. tó bá ṣe wọ́n. tí ó sì fi ń kọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. òun la ń pè ní ẹni ńlá ní ìjọba ọ̀run. ó túmọ̀ sí wípé jésù náà mú nǹkan tuntun wá muhammadu kò mú tuntun wá jésù kò mú tuntun wá àwọn méjèèjì ò mú nǹkan tuntun wá wọ́n wá ń tẹ̀lé òfin ọlọ́run àti ìṣesí àwọn wòlíì ẹ jẹ́ má pẹ̀rẹ̀ kan wá ẹ wò run kíkí tá a máa ń kí yẹn tẹ́nì kan máa dúró wájú táwọn kan máa tò lẹ́yìn jésù náà sílẹ̀ kó tó kúrò láyé ó ní mo ń ná ẹni tó fi kúrò láyé báìbù láti rí bámi ṣí nehemá orí kẹjọ jésù sọ pé èmi kò á kọ òfin tàbí àwọn òbí ìran muhammadu dé ọlọ́run kù sọ pé ó mú nǹkan tuntun wá o. na on to be the amina rusul. ṣe tó fi kú tí jẹ́ ìyẹn tó fi kú ni wọ́n lọ́wọ́ àṣìṣe máa fi kú o ẹ̀wọ̀n tó ń ṣe nàá ṣọ́ọ̀ṣì mi ń ṣe bẹ́ẹ̀ lénìí bá wí tán ẹ láàmú jésù ẹ jésù o tẹ́ ẹ̀ bá ṣe báyìí ẹ̀ lè rọrùn wọ̀ o bá a ṣíwèé ní má orí kẹjọ láti ẹsẹ̀ kẹrin dé ìkẹfà kí n display tó ṣẹlẹ̀ yẹ́ràn lọ́hùn èésù akọ̀wé dúró lórí àga ìdúró sọ̀rọ̀. èésù àní. èyí tí wọ́n ṣe nítorí èyí náà. bẹ́ẹ̀ni. lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ni. lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ni. màtítáyà sì dúró. àti shema, àti anáà. àti oríjà. àti okia. àti masia. ní ọwọ́ ọ̀tún rẹ̀. tẹ̀síwájú. àti ní ọwọ́ òsì rẹ̀ ni pedaya àti michele àti malkia àti ashumu àti ashwedana sekreya àti mesulamu. báyìí ni mò ń kà o ìṣesí àwọn wòlíì rèé o tí jésù wá parẹ́ o mọ̀ọ́mọ̀ náà mú nǹkan tuntun wá o bó ń ṣe ń ṣe rèé o kí mọ̀ọ́mọ̀ tó dé o kí jésù tó dé o tẹ̀síwájú. èsì àti ìṣirò náà ní ojú gbogbo ènìyàn. ẹni péjọ jímọ̀ irú ènìyàn sìn ìmọ̀ọ́mù sí kùránì wọ́n ṣe útúbà fún wa bó ṣe ń ṣe lójú ayé jésù nìyẹn mọ́mọ́ kó ló mú wá. nítorí òun ga ju gbogbo ènìyàn lọ. ẹni pé gíga yẹn mímbàr ó máa ń ga díẹ̀ sókè ju àwọn tá a lẹ́yìn lọ orí mímbàr ló dúró sí. nígbà tí ó sì ṣe. nígbà tó ṣe gbogbo ènìyàn dìde dúró. wọ́n sì dìde dúró. Èṣù sì fi ìbùkún fún olú ọlọ́run tí ó tóbi jùlọ. wọ́n lè àti ọlọ́run bọ́n tó sọ wọn kọ́ lẹ̀ gbogbo mùsùlùmí ayé tí ò bá mọ fatia kò nírun ẹjọ́ ake fatia in tó gbẹ̀yìn fatia la fẹ́ lò pé fatia fúnra ẹ̀ bisimilayi. bisimilayi rahmani rahim. ní ọlọ́run ọba àjọkẹ́ ọba sọ́kẹ́ ọ̀run. alihamdulilayi rabbil alamin. ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba gbogbo ọba ńlá ayé. arrahman rahim. ọba àjọkí ayé ọba àsàkí ọ̀run. malik yawmiddin. ọba olùkápá ọjọ́ ìdájọ́. iyyaka na'budu wa iyyaka nasta'in. rẹ ní àwọn àsàndọ̀ rẹ ní àwọn wàrùn lọ́wọ́ wa. ihdina siratal mustaqim. kó a mọ ọ̀nà tó ṣe tààrà. siratal ladina an'amta alayhim. ọ̀nà àwọn tó ṣe pé o ti parí ìdẹ̀ra rẹ lé lórí. yàtọ̀ sẹ́wọ̀n àwọn tó ti bínú sí tí wọ́n sì ti sọnù àmín. àmín. ẹ jọ lẹ́yìn fati àkìlà máa sọ wọ́n ṣáàṣì. àmín. àní tá à ń ṣe kùránì ò sọ bẹ́ẹ̀ ìṣesí àwọn wòlíì kí mọ̀mọ́rù tó dé ni. sallallahu alaihi wasallam. ọlọ́run lè gbà bẹ́ẹ̀ torí kò mú tuntun wá lẹ́yìn yẹn kọ́. gbogbo ènìyàn sì dáhùn wípé àmín àmín. báíbù nìyẹn o àmì dáhùn lẹ́yìn fati àná náà ṣe yẹn o. pẹ̀lú gbígbé ọwọ́ sí òkè nu báíbù ni o báíbù lélẹ́yìí o mọ́mọ́ kan ló mú ìsìlámù wá ẹ̀sìn jésù ni ẹ̀sìn mósè ni ẹ̀sìn noa ni ẹni tí ò bá ṣe báyìí ti ṣòfò àníṣòfò àmín lẹ́yìn yẹn kọ́. wọ́n sì tẹ orí wọn bá. báíbù ni o ọlọ́ni kùn ma kuntum bidia. ó ní ma kuntum bidia mina rusuli. àlọ́ ló bẹ̀rẹ̀. ó ní ma kuntum bidia mina rusuli. lẹ́yìn abọ́. wọ́n sì ṣe olúwa pẹ̀lú ìdojúbolẹ̀. nínú bíbélì. ẹlẹ́jọ̀bù. now ìlànà ọjọ́ sìn rèé. ìtọ́npẹ̀lẹ́ sìn rèé jọ mo ni mo sí inú bíbélì ká tó bí Jésù. ní ẹ̀kọ́ ni ẹ ìsìlámù ẹ̀sìn Muhammadu irọ́ ló ó mọ́ tó ń sọ Muhammadu kan ló mú ìsìlámù wá o Noah lọ́lọ́gọ́ fi rán Jésù náà dẹ̀ ẹ mọ́ tó wá fọ́nì jésù náà ṣe báyìí nu bíbélì àwọn tó kọ báíbù náà bá yé wa jẹ́ ẹ̀gbọ́n mi yé. àgbẹ̀yé. àwọn tó kọ bíbélì náà jẹ́ káwọn kírísítẹ̀ máa kírun èyí táwọn sẹ̀lẹ̀ ń ṣe yẹn wọ́n fi ń gba ayé ni wọ́n ṣe lẹ́ẹ̀kan lóṣù wọ́n ń pè ní sí ìparí oṣù ṣé nínú bíbélì ẹ̀ẹ̀kan lóṣù lọ́kàn máa ṣe ṣá ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ nìyí ànábì muhammad lè máa lójúmọ́. sallallahu alayhi wa sallam. ojoojúmọ́ ewé ló máa ṣe báyìí ojoojúmọ́. ṣọ́ọ̀ṣì tó bá lọ tó bá ṣe báyìí má lọ bẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì èṣù ni o. má lọ mọ́. má lọ mọ́ bá kú bẹ̀ pàwọ̀ náà. gbogbo lọ ni pé ọlọ́run ní sọ fún wọn pé. wípé èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́. sọ mọ́mọ́ tuntun wá sallallahu alayhi wa sallam. tí wọ́n sì mú ìmú tuntun wá gbàgbọ́ òkè òkè á but mo ti ń ka báìbù tipẹ́tipẹ́ náà how come tí mi ò rí tí bọ̀bọ̀ yìí ṣe lálẹ́ yìí mo ka Matthew the revelation mi ò rí ó lè rí ó mọ tó ṣe lè rí aláwọn tó kọ náà bá yé wa jẹ́ ní church John wá jẹ́wọ́ ó ní ẹ̀yin Christian ẹ̀ lè rí i àwa la mọ̀ọ́mọ̀ máa kọ́ ọ lẹ̀ tá a bá kọ́ ẹ̀ní wá ṣọ́ọ̀ṣì mọ́ ẹ máa lọ mọ́ṣáláṣí wọ́n ti rí i pé mọ̀mọ́dù ń bọ̀ tó bá tún establish kìíní ẹ̀ padà wọ́n yà ayọ́ dànù ẹgbẹ́ wọn ṣe wí ní John chapter twenty one verse twenty five tó sọ pé. ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni Jésù ṣe. ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni Jésù ṣe èyí tí bí a bá kọ̀wé wọn ní ọkọ̀. tá a bá ní ká máa kọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. èmi rò wípé. èmi rò wípé. ayé pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ́. ayé ò ní láìkí ẹ̀. E. àmín. láàṣẹ kọ́lẹ̀. tá a bá kọ́ ẹ̀ níwá ṣọ́ọ̀ṣì mọ́. tí wọ́n á rí pọ́ ti báyé wa jẹ́. tí wọ́n ti báyé wa jẹ́. ṣẹ́gun jẹ́wọ́ wọ́n máa kọ́ ọ́lẹ̀ ni láàṣẹ kínkínrún chọ́ọ̀chì jésù sọ wọ́n bù dànù ó ṣe àwọn ò ṣe ọlọ́run sọ fún wọn wípé. wípé èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́. à ń tú Quran forty six verse nine là ń tú o. bẹ́ẹ̀ni. àwọn sọ pé mọ̀mọ́dù kò jẹ́ nǹkan kan ó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni. ọlọ́wọ́ á ní sọ fún wọn o. bẹ́ẹ̀ sì ni. bẹ́ẹ̀ sì ni. èmi kò mọ ohun tí Allah yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà. àwọn o èmi ò mọ tọ́lọ̀ máa ṣe fún mi o. wà á máa adìrí. bá a fi wà á máa dìrí lẹ̀ náà ká Yorùbá kí ni ìṣòro ẹ. èmi kò mọ ohun tí Allah yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà. Ọlọ́run sọ fún wọn o ọlọ́kùnrin Muhammadu o bẹ́ẹ̀ sọ fún wọn pé nítorí máa ṣe fún ìwọ tó wá sáábà ìwọ́gùn ò mọ́ ẹ̀yin tẹ́ mi náà tó máa ṣe mi ò mọ́ o. àti pé àti pé èmi kò tẹ̀lé kinní kan. ẹ wá wo ẹ wá wo ogun tó wá kíyèsí ọlọ́run sọ wọn pé ò tẹ̀lé kankan o. àyàfi ohun tí a fi ránṣẹ́ sí mi láti ọ̀dọ̀ Allah. ìwọ kọ́ lòun bọ́ọ̀ bá ṣe ní kó o ṣe lòun ṣe é èmi kò jẹ́ nǹkan kan àyàfi olùkìlọ̀ tí ó hàn gbangba. èmi ò jẹ́ nǹkan kan o kí n kìlọ̀ ní o tẹ́ bá ń tẹ̀lé wàhálà tí bẹ́ẹ̀ tẹ̀lé ìṣòro tí ẹ̀gẹ́ ti àyà ẹ̀ òun làwọn kí sọ̀rọ̀ pé ẹ̀ ṣọ́tọ́ mọ̀ọ́mọ̀ tí o mọ̀ bí tó ń lọ. tí o tó ń lọ. kò máa ṣe fóun lẹ́yìn tẹ̀lé ó ní ẹ fà ilé fún yín ṣé ìtumọ̀ nìyẹn ṣá ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn mo sọ yìí pé òun lè mọ kùránì láéláé tó muslim o lè lè mọ tó musi tó bá tó bá ń bíbélì ó lè mọ tó ruwa láéláé torí àpàdé àlùjẹ́ làwa mọ̀ wọ́n ò lè mọ̀ báìbù ọwọ́ ẹ̀gàn ò mọ̀ ọ́ bèlè ta sí kùrán tó wà fẹ́ lọ tójú bọ̀. ó lọ ní kí ọlọ́run sọ fún wọn o. wípé sọ pé èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́ èmi kò mọ ohun tí yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà pẹ̀lú. yìí tó ń sọ ni pé Muhammadu ẹ̀ ṣàlùrọ̀dì olùmọ̀ràn ọkàn. bẹ́ẹ̀ ni. Jésù náà mọ nǹkan kan. kọmọlá. ẹ̀gbọ́n mi yé ẹni tó kọ Muhammadu yìí náà gbogbo òjíṣẹ́ ọlọ́run lọ́kàn o níjọ́ kan jẹun sọ̀rọ̀ kò yá àmọ́ lẹ́yìn nínú John fourteen verses one to four ẹgbọ́n tí Jésù wí. Jésù wí fún ọ wípé ẹ máa gbọ́ o ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dà. kẹ́ ẹ lè mọ̀ pé Muhammadu tó ní òun ò mọ tọ́lọ́run ó ṣe fóun àtẹ̀yìn náà mọ́mọ́ kan ló ń sọ̀rọ̀ ọlọ́run ló ní kó sọ bẹ́ẹ̀. ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. ẹ wá gbọ́ ẹjọ́ sínú ọ̀wí kó lè yé yín gba ọlọ́run gbọ́. ẹ gba ọlọ́run gbọ́. kí ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú. kí ẹ lè gba èmi jésù náà gbọ́ pẹ̀lú. nínú ilé bàbá mi. nínú ilé bàbá mi. ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. ọ̀pọ̀lọpọ̀ yàrá ló wà. ìbá má ṣe bẹ́ẹ̀. ìbá ti ṣe bẹ́ẹ̀. èmi ìbá ti sọ fún yín. ìbá ti lóyún bẹ́ẹ̀ o. nítorí èmi lọ pèsè ààyè sílẹ̀ fún yín. ó rẹ̀ bí mo bá sì lọ pèsè àìsílẹ̀. èmi wá lọ. èmi ò tún padà wá. màá padà wá. èmi ò sì mú yín lọ sọ́dọ̀ èmi tìka lára mi. màá kó yín lọ sọ́run. pé níbi tí èmi gbé wà. mi ti máa wà. kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. wọ́n jésù ló sọ̀rọ̀ yìí pé mo mọ ibi tí mò ń lọ mọ̀ọ́mọ̀ sọ pé òun mọ ibi tóun ń lọ ẹ̀fà ìlẹ́bù yìí ṣé ohun tó sọ nìyẹn ṣáá ṣé o ti Jésù sọ lélẹ́ yìí ṣá ṣẹ́gbẹ́ sọ yẹn tó ń jọ́nà lọ́hùn àmọ́ lẹ́yìn méjì wọ́n bá bá Jésù gbé ọ̀gá àmọ́ pẹ́sìdọ̀ pèpìà ilé kan lẹ̀ sọ́run. Hmm. àwọn lẹ́yìn tó ṣá prapra. ẹlẹ́fẹ́ lọ tẹ bá ti padà dé tẹ bá kọ́lé tán ẹ bọ̀ wá kó wa ọ̀gá ẹ wá kẹ́ dé èrò lè ti pọ̀ ẹ promise àwa méjì nínú Mark orí kẹwàá Mark chapter ten torí kò yá ọmọ lẹ́yìn Jésù náà hmm. bí ò sí yá àwọn kírísítẹ́nì tèmi kò yá àwọn ọmọ lẹ́yìn tàná. Jacob thirty five thirty seven. Mark orí kẹwàá ẹsẹ̀ thirty five thirty seven. Jacob bẹ́ẹ̀ni àti Johanu ẹ máa gbọ́ o àwọn ọmọ Sébédè wọ́n sì wá sí ọ̀dọ̀ jésù. àwọn ọmọ lẹ́yìn jésù àwọn méjèèjì wọn lẹ́yìn jésù yìí wọn o. wọ́n yí fún wípé. wọ́n sọ jésù pé. olùkọ́ni. olùkọ́ni. àwa ń fẹ́ kí ìwọ kí o ṣe ohunkóhun tí a bá ń béèrè lọ́wọ́ rẹ fún wa. irú tá a bá fẹ́ a fẹ́ kó o ṣe fún wa. jésù bi wọ́n léèrè yìí pé. jésù á bi wọ́n léèrè wípé. kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí o ṣe fún yín. kí ni ẹ̀yin fẹ́ tí èmi kò ṣe fún yín. wọ́n sì fún un pé. wọ́n dá lóhùn pé. fi fún wa. fi fún wa. kí àwa kí ó lè jókòó. kí àwa kí ó lè jókòó. ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ. ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ. àti ọ̀kan ní ọwọ́ òsì rẹ. ìkejì lọ́wọ́ òsì ẹ. nínú ògo rẹ. tó bá dé ìjọba ọ̀run tó ń fẹ́ la. ṣùgbọ́n. ẹ máa gbọ́ ṣe wọ́n ti béèrè béèrè. jésù fún ọ ìwọ mọ eléyìí dùn. wọ́n developer. eléyìí dùn gan yàtọ̀ sí mọ́mọ́ tó lóun mọ́bi tó ń lọ. ṣùgbọ́n. ọmọ tó lọ máa ṣe fún àtẹ̀yìn náà iná ni àjọ náà kò yéhun hmm. àní àtẹ̀lé yẹn ni o ẹ̀yà àtẹ̀lé mọ́bi tó ń lọ o ṣùgbọ́n. jésù á ní ṣùgbọ́n. jésù fún ọ wípé. ó dá ọlọ́run pé. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ni. ó dàbí ipò rẹ̀ yìí díẹ̀ ṣé tuma ẹ̀kọ́ rí yẹn ṣé ẹ mọ tẹ́mi rẹ̀ ṣá. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. ẹ ṣú ọ̀pẹ wà ókè ṣá. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ni. kí wá ní ó yá Jòhánù yá lọ Jákọ́bù tẹ̀lé mi lọ síbo. ajá fọ ikú gbéra tẹ̀lé mi. lọ síbo ọ̀rẹ́ mọ tí ẹ̀yin ń béèrè ni. ó ní ẹjọ́ ẹ mọ tẹ́ ẹ mèrè. ǹjẹ́. ó ní ìjẹ́. ẹ̀yin lè mú nínú àgò tí èmi ń mu. ó ní ẹdú ẹdú ẹdú wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ sí mi ṣó lè ṣẹlẹ̀ sẹ́yìn náà. tàbí kí a bamtísìmù tí a fi bamtísì mi omi àwẹ̀ kù ṣẹlẹ̀ fi wẹ̀. wọ́n sì forí pé. mo mọ ẹ mọ jẹ́ pé ẹ mọ tẹ́ béèrè torí ó ń bọ̀ ó ti wà wàásù kan fún wọn dáadáa nípa ìjọba ọ̀run nítorí sọ ni pé orí yín ò tí ì pé láyé yìí ẹ ti wà òkè náà mo sọ wíyí pé ìjọba mọ́ṣẹ́rìrì kò yé yín ẹ wé ìròyìn fún wọn náà nínú Jòhánù orí sixteen nínú sọ́rí Lúùkù chapter sixteen verse sixteen to seventeen ẹgbọ́n tó wí. Jésù wí fún ọ wípé òfin òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù. àti ìṣesí wòlíì tí ń bẹ lójú ayé John the Baptist. láti ìgbà náà wá. láti ìgbà náà wá. ni a sì ti ń wàásù ìjọba Ọlọ́run. la ti ń wàásù ìjọba Ọlọ́run. olúkúlùkù sì ń fi ipá wọ inú rẹ̀. ṣèṣìlẹ̀ yìí sìn wọ́n fi agídí wọ̀. alágbára ni ní mo mú wa lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ òsì lọ́sì bẹ́ẹ̀ ó lè mọ tẹ́ ń béèrè. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ní. kò yé yín rárá ìjẹ́ ó ní ìjẹ́ èyí lè mú àgò tí èmi mu. wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ kọ̀ ẹ́ mọ́gi kọ́ lè kẹ̀yìn náà mọ́gi. tàbí kí a fi bamtísímù tí a fi bamtísì mi bamtísì yín. ó ní àwẹ̀ kù mí ṣe fi wẹ̀. wọ́n sì fún pé. wọ́n sọ pé. àwa lè ṣe é. àwọn náà máa sọ ní nàìjíríà wọ́n á níbi iná bá ń jó èmi ó tẹ̀lé jésù kẹrẹwẹ́wẹ́ bòjọba rán èmi ó tẹ̀lé jésù bí yóò bá jó bójú rẹ̀ wọ́n tẹ̀lé dúró dé mi jésù kí n tẹ̀lé ẹ̀dọ́pin aleluya aleluya. ọlọ́run máa tẹ̀lé ẹ. àwa lè ṣe é. wọ́n ti kí lè ń káwọn àmukù á mú un. ṣiṣẹ́ o. jésù rí fún ọ pé. torí pé wọ́n fẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ kó fún ọ lálùjọ náà. wọ́n fẹ́ cheap. wọ́n fẹ́ cheap salvation. jésù wá ní ẹwà o. lóòótọ́ ni ẹ̀yin ò mu nínú ago tí èmi ń mu. lóòótọ́ lẹ lè ṣe o. àti bàmtísìmù tí a ò fi bàmtísìmù ni a ò fi bàmtísìmù. ó ní àwẹ̀ kù mí ẹ̀ lè fi wẹ̀ lóòótọ́ o. ṣùgbọ́n. ṣùgbọ́n. láti jókòó ní ọwọ́ ọ̀tún mi. láti jókòó ní ọwọ́ ọ̀tún mi. àti ní ọwọ́ òsì ah, mi. àti ní ọwọ́ òsì mi. kì í ṣe tèmi láti fi fún ni. èmi ò tó bẹ́ẹ̀. bí kò ṣe fún àwọn. èmi Jésù ò tó bẹ́ẹ̀. kì í ṣe ti tèmi láti fi fún ni. Muhammadu ò tó bẹ́ẹ̀ ìṣe tèmi láti fi fúnni. Mósè ò tó bẹ́ẹ̀. kì í ṣe tèmi láti fi fúnni. Ábúráhámù ò tó bẹ́ẹ̀. tèmi kọ́ ni láti fi fúnni. Nóà ò tó bẹ́ẹ̀. Jésù ò tó bẹ́ẹ̀. kì í ṣe ti tèmi láti fi fúnni. Jésù ní mi lè fún yín o. bí kò ṣe fún àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. ta ló lè ṣe é. kí ni mọ́mọ́ kí ló sọ mọ́mọ́dù. ìwọ́gbé sí ọlọ́ni wípé ọmọ òkè èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjẹ́ èmi ò mú kankan kan wá o èmi kò mọ tí Allah yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà èmi ò mọ tó ń ṣe fún yá tèmi náà èmi kò tẹ̀lé kinní kan àyàfi ohun tí a fi ránṣẹ́ sí mi mi ò tẹ̀lé nǹkan kan nítorí ní kí n sọ ni mò ń sọ. láti ọ̀dọ̀ Allah. bọ́lá ṣe ní sọ ni mò ń sọ. èmi kò sì jẹ́ kinní kan. tó mi lè sá àyàfi olùkìlọ̀ tí ó hàn gbangba. ṣé o lè fún ẹ lọ́rùn ni kò tó bẹ́ẹ̀ muhammadu náà tó bẹ́ẹ̀. kì í ṣe tèmi láti fi fún ni. bí kò ṣe fún òkìkí dá àwọn tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. jésù tó ẹ muhammadu náà tó bẹ́ẹ̀. same level náà wà. ẹ gẹ́tì mi. ọlọ́run sọ fún wọn pé. wík ṣe aládàá dálẹ̀ nínú àwọn òjíṣẹ́. bẹ́ẹ̀ni. èmi kò mọ ohun tí Allah yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà pẹ̀lú. èmi kò sì jẹ́ tẹ̀lé nǹkan kan àyàfi ohun tí a fi ránṣẹ́ sí mi láti ọ̀dọ̀ Allah. jésù náà tẹ̀lé nǹkan kan. àyàfi ohun tí a fi ránṣẹ́ sí i láti ọ̀dọ̀ náà. jésù náà tẹ̀lé nǹkan kan. bọ́lọ̀ ṣe ni kó sọ ló ń sọ hmm. nínú John chapter twelve àìmọ̀ akẹ́bàgbé ló kú báyìí gan-an ẹ̀ kà sáwọn ilẹ̀ máa ń kà. olúwa bí ìjà fún àwọn tí ń bẹ́ mi jà. tó bá tó bá kọ kí ṣọ́ọ̀bù sáàmù ló ń kà. bàbá pa ọkọ yọ. ìgbà tí òun mọ̀ kankan. fà dáyọ. wọ́n lọ́wọ́ fọ ọkọ yọ lójú ayé bọ́ni lójú ayé bọ́ ojú ayé kékeré bọ́ sẹ́wọ̀n. kẹkẹkẹkẹkẹkẹkẹkẹkẹ. àìbọn yẹn le gan. ẹ gbọ́dọ̀ fẹ́ gba kúlẹ̀ pólì ẹ̀yẹ mẹ́ta yìí. ó sá. ah ìbọn yẹn ò dáa wọn ò bí obc da wọn rí kíni. ak forty seven kàkàkàkà wàlẹ́ wàlẹ́ wà kú. ìmọ̀ ayé gan ọ̀gbẹ́gbọ̀ ẹ̀tù ẹ̀kì tù ẹ̀tù kì àwàwà àyínlá o ekele yìnyín máa kọ́ yìí o gbogbo ọ̀ka owó ẹ̀ máa fọ́ka yìí tatatata wọn náà jẹ́ dúró orí tó ń kọ dùn. wàlẹ́ àwọn lè rí ẹ sí i irun tí ń kọ lẹ́nu ọ̀gá. a sọ ẹgbẹ́tẹ̀gbẹ̀tẹ̀ ni. a ní o dúró. a kò sókè kò sókè eight point seven òkígbé wa o kò sókè eight point seven òkí kùmọ̀ náà wà eight point seven kò sí òkí ẹ̀ a ìbọn burúkú kò ní sá bàbá ń bàbá kò ní sá wúwọ́ ń dà bó ṣe lóògùn tó gbérọ́ a lè ṣe yìí ìbọn yóò dáa tẹtẹtẹtẹtẹtẹ. ọlọ́mọ sọ̀rọ̀ sínú ẹ̀. Hmm. Ah! ìbéèrè èké ìbò má yìnbọn o. rasaki kò àṣírí ẹ̀ wá o. Ah, ah, àṣírí wa lọ́wọ́ gbogbo ògùn mọ́ta ní ẹ̀sùn ni àwọn àwọn ẹ̀sùn náà ní gbẹ̀rún ní oko. ewọ ibo mo ta tu. ọ̀ bí ẹja aláìwá tu wàá táwọn kòtò ni kì í ṣe fún èmi láti bí fún ni. jẹ́ John chapter twelve verse twelve jafa verse eh, forty seven forty eight to forty fifty ẹgbẹ́ tí Jésù náà wí. Jésù wípé. bí wọ́n ti gbàgbé padà sí Kùránì yẹn sọ pé. wípé èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́ èmi kò mọ ohun tí Allah yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà pẹ̀lú èmi kò sì tẹ̀lé kinní kan èmi ò tẹ̀lé kinní kan ta fi ránṣẹ́ sí mi láti ọ̀dọ̀ Allah. àfi tọ́lọ̀ ni kí n sọ. èmi kò jẹ́ nǹkan kan. àfi tọ́lọ̀ ni kí n sọ. Jésù kọ́ ṣé ó lè sọ̀fẹ́ inú ẹ̀ ní irọ́ o. kò tó bẹ́ẹ̀ o. John chapter twelve forty seven to fifty ẹgbọ́n ti Jésù náà. Jésù wí pé. sọ fún wa pé. bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi. bí ẹnikẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ mi. tí kò sì pa wọ́n mọ́. tí kò sì pa wọ́n mọ́. èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀. ẹ máa gbọ́ o Jésù sọ̀rọ̀ o ò tẹ̀lé Jésù ní ṣèdájọ́ ẹ o. nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé bí kò ṣe láti pa ayé wá ṣèdájọ́ ayé bí kò ṣe láti kó ikú wájú náà àpáàdì ẹni tí ó bá kọ̀ mí. ẹnikẹ́ni tó bá kọ̀ jésù. tí kò sì gba ọ̀rọ̀ mi. tí kò dẹ̀ gba ọ̀rọ̀ tó ń sọ. ó ní ẹnìkan tí ń ṣèdájọ́ rẹ̀. ó ní ẹnìkan tó máa ṣèdájọ́ ẹ̀. ọ̀rọ̀ wọn ni tí mo ti sọ. ọ̀rọ̀ wọn ni tí jésù ti sọ. òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ìkẹyìn ọjọ́. òun ló máa kó bá ẹni jọ ọ̀dájọ́. nítorí máa gbọ́ nítorí. èmi kò dá ọ̀rọ̀ sọ fúnra lára mi. jésù ò dọ́rọ̀ sọ fún ara ẹ o. ṣùgbọ́n. mọ́mọ́dù ò bọ́rọ̀ sọ fún ara ẹ o. èmi kò dá ọ̀rọ̀ sọ fúnra mi. jésù ihun tó sọ ń ló ń sọ o. ṣùgbọ́n. mọ́mọ́dù ò jẹ́ nǹkan kan ihun tó lọ́ba sọ ló ń sọ jáde. èmi kò jẹ́ nǹkan kan àyàfi olùkìlọ̀ tó gbangba. jésù náà ní èmi kò dọ̀rọ̀ sọ fúnra lára mi. èmi kò dọ̀rọ̀ sọ fúnra lára mi. ṣùgbọ́n ṣùgbọ́n bàbá tí ó rán mi. ọlọ́run tó rán mi. òun ni ó ti fún mi ní àṣẹ. òun ló ti fún mi ní àṣẹ. òun tí èmi yóò sọ. òun tí màá sọ. àti èyí tí èmi yóò wí. àti nǹkan tí màá wí. tẹ̀síwájú. èmi sì mọ̀ wípé. èmi sì mọ̀ wípé níyè àìnípẹ̀kun ni òfin rẹ̀. èmi jésù kọ òfin ọlọ́run ni o. nítorí náà. ọlọ́run ló ń dìsáìdì irun tí ayé máa jẹ́. nítorí náà. nítorí náà. ohun wúwo nì tí mo bá wí. irun tí a bá gbọ́ lẹ́nu tèmi. gẹ́gẹ́ bí bàbá ti sọ fún mi. ó ló ń ṣe ní kí n sọ ni o. bẹ́ẹ̀ ni èmi náà sọ jáde. bẹ́ẹ̀ ni mò ń sọ jáde o. gẹ́gẹ́ bí bàbá ti wí fún mi. ó ló ń ṣe ní kí n wí. bẹ́ẹ̀ ni mò ń wí. ẹ jọ̀ọ́ kí ni olóòsàn Muhammadu. wípé. kí ni Jésù wí àwọn òjíṣẹ́ ẹ̀. mi ìmú tuntun wá o. ohun tí ọlọ́run tí yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà pẹ̀lú. torí pé òfin ọlọ́run ti wà ńlẹ̀. torí èmi kò tẹ̀lé nǹkan kan. mi ò tẹ̀lé nǹkan kan o. àyàfi ohun tí a fi ránṣẹ́ sí mi láti ọ̀dọ̀ àlá. yóò dábì kí n sọ ni mò ń sọ o. kí ni jésù náà wí kan náà ni. gẹ́gẹ́ bí bàbá ti sọ fún mi. ọlọ́run ṣe ní kí n sọ. bẹ́ẹ̀ ni èmi náà wí. wọ́n á ní ẹ̀yin mú sí ẹ̀wọ̀n bí tẹ́ ń lọ ṣé wọn náà wọn ibi tó ń lọ ó mọ́nà ẹ̀yin náà fi sílẹ̀ aka yìí wọ́n ní mọ̀mọ́dù tiwa olùkìlọ̀ lásánlásán jésù tèmi olùgbàlà gidi àbíẹ̀kọ́ ẹ jọ ta ni wọ́n fẹ́ tẹ̀lé fẹ́ ká jọ decide ni o ẹ má ṣàbòsí o ta ló fẹ́ tẹ̀lé olùgbàlà ni àbí olùkìlọ̀. tọ́ ẹ ṣàlàyé fún wa. mo fẹ́ tẹ̀lé olùkìlọ̀ nọwọ́. èmi. mo fẹ́ tẹ̀lé olùkìlọ̀ nọwọ́. má ṣàbòsí o kò lè gbà ẹ́ là o. ṣàgbọ́n má gbà lọ́lẹ́ kí wọ́n á kiri. àbí o. ìjà káwọ́lẹ̀ ẹ̀rẹ̀ pé wọ́n lè ń pa tẹ bá dá sàlásù ẹ̀yẹ́ tẹ̀lé olùkìlọ̀ tẹ bá sọ ni pé mọ̀mọ́dù ni ó gbà mí gbà ràn mí tó bá dàlá yíra àbíàmọ́ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá. ṣé bí ẹ̀kọ́ lè ṣe máa ń kọ́? ẹ wá fẹ́ tẹ̀lé olùkọ́ ìbúrọ̀ lẹ̀ ń pa gbogbo yín pátá olùgbàlẹ̀ máa tẹ̀lé ìbúrọ̀ lẹ̀ ń pa ẹ wá gbèsè làákà yìí fún àpẹẹrẹ olùkìlọ̀ wà nísàlẹ̀ lọ́hùn yẹn ìgbàlà ó wà nísàlẹ̀ lọ́hùn yẹn wọ́n wá ń jalè irú bíi ẹnìkan wá ń bọ̀ wọ́n lè ti ṣá ọ̀yàn burúkú wọ́n ti ṣá apá bọ́lẹ̀ ṣá ẹsẹ̀ bọ́lẹ̀ ẹnìkan wá ń bọ̀ ń bẹ̀ yẹn ó wá pàdé olùkìlọ̀ tó jẹ́ Muhammadu. sallallahu alayhi wa sallam. mo wà ní ẹwà o ibi tó ń lọ ẹ̀ wọ́n ń ṣàyàn bẹ́ẹ̀ o ó dáa kó o padà. padà o. olùgbàlà tó jẹ́ Jésù á dúró ń bẹ̀ yẹn wọ́n ní máa bọ̀ egun ṣáì máa gbà ẹ́. máa gbà ẹ́ là má wọrí. ẹ gbọ́ mi yé. I will heal you. ṣojú àbálẹ̀jọ́jú ara. ìtòkù ah. bá kírísítẹ́nì yẹn ìhó gbà kìlọ̀ lọ́sẹ̀ mọ́sọ́wọ́ ìṣòro ayérayé. Allahu akbar. ẹ gẹ́ẹ̀tì ẹ̀ tó bá gba ìkìlọ̀ wọn ò ní bọ́ sọ́wọ́ oṣó. olóyìnbó gan ni prevention. wọn ò ní bọ́ sọ́wọ́ àjẹ́. better than cure. wọn ní bọ́ sọ́wọ́ lẹ́bọ̀ lóògùn. wọn ní bọ́ sọ́wọ́ òṣòro ayé tó ń bí wọn kiri. bẹ́ẹ̀ wọn ní kó sógun èsì lọ́wọ́. now àgbà kìlọ̀ ní irú èmi sì mo gbà kìlọ̀ ní ìwólúgbàlà. ẹ ti prevent ara yín. mo ti prevent ara mi. ẹ wá kí o. ìní ìdí kí ọ. ẹ ní wulẹ̀ lárùn. wọn ní sá mi pa lẹ́ẹ̀kan tó wá gbà mí ẹ gbé sí làákàyè púpọ̀ ẹ tó lọ ṣọ́ọ̀ṣì ní kí ló wà lọ ìgbàlà ìgbàlà ni wọ́n ti bọ́ sínú ìṣòro. Hmm, la akbar. wọ́n ti bọ́ sọ́wọ́ ìṣòro wọn ò lè gba kìlọ̀ ní o ká ló máa tẹ̀lé Muhammadu sallallahu alayhi wa sallam wàhálà ìwọ̀n ni bọ́ sínú ìṣòro. la akbar. ogun àlákàlà ló kó bẹ́lòmí ìdàárọ̀ yìí ló fi lọ ṣọ́ọ̀ṣì. gbogbo ayé ń ṣèyàn ló ṣe lọ sars lálẹ́ yìí o wọn tó bá wá sí ṣòro ayé ajá ọlọ́rọ̀ ẹ̀ kí ló yẹ ká ìwọ̀nú ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ àìgbá kí ló ní. èdè ajá ìdè wọta ló dì ẹ̀ tẹ́lẹ̀ ìdè atú. àìgbọ́ ló ṣe bọ́ sínú ìdè <laughs> àìmọ̀ náà ló ṣe bọ́ sínú ìyà ó wá wọlé gbàlà kiri ṣe kò sí ìṣòro tó fi pé kéèyàn tẹ̀ lólùkìlọ̀ ó dáa ju kéèyàn tẹ̀ lólùgbàlà. lọ́ọ́ ìgbóná dẹ̀ parí ọ̀rọ̀ wọ́n ní prevention is better than cure because cure yẹn lè má wọ́ọ̀kì mọ́. ó lè má wọ́ọ̀kì o iná ti ṣá ẹ kò ní san láéláé o. Ah, ó lè gbàdá àjìnnà nù. kí n tó tẹ̀síwájú mo ní Islam is that way. is that way. the truth and the lie, and the life. ever practice it. shall never fail Islam. Islam is that way. is that way. the truth and the lie, and the life. whomsoever practice it ṣàánẹ́pà pé. wọ́n ní ìsìlámù ní ọ̀nà. ọ̀nà òtítọ́ àti iye. ẹnikẹ́ni tó bá lè ṣe tó ní ṣe gbé. àmín. torí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. for God so loved the world torí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. for God so loved the universe tí islam ẹ̀kọ́ ṣo ni. that gave to us is only acceptable religion islam. kí ẹnikẹ́ni tó bá lè ṣe é. that whosoever practices it. kí wọ́n bá ṣègbé. shall not perish. ṣùgbọ́n kí o lè ní ìyà ní gbogbo. but have everlasting life. amen. amen. jẹ́nà tá a bá bọ̀. ọlọ́run fún ara muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run sọ fún wọn pé. wípé èmi kì í ṣe aládàádálẹ̀ nínú àwọn òjíṣẹ́ àmọ́ rẹ̀ mo tuntun wá o. èmi kò wọ́n tí ọlọ́run yóò ṣe fún mi àti fún ẹ̀yin náà. gbogbo tá a ṣe inú ẹ̀sìn wa lénìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Jésù ṣe ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Mósè ṣe ṣe àmọ́ bí òfin kòkòrò èèyàn kan kú omi. èmi kò tẹ̀lé kínní kan àyàfi ohun tí a fi ránṣẹ́ sí mi láti ọ̀dọ̀ Allah. gbogbo tá a ṣe mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹ̀ pátá ló wà nù bíbélì. èmi kò sì jẹ́ kinní kan àyàfi olùkìlọ̀ tí ó hàn gbangba. kò sí kinní kan tá à ń ṣe mọ́ṣáláṣí o tí báíbù fọwọ́ sí kóbìnrin máa ń ṣe ìmọ̀ọ́mù báíbù fọwọ́ sí kóbìnrin dákẹ́ jẹ́jẹ́ mọ́ṣáláṣí báíbù fọwọ́ sí káwé láwà ní sórí báìbù fọwọ́ sí i ká gbàwé Ramadan ní oṣù kẹsàn-án ọdún báìbù fọwọ́ sí i ká lọ sí Mọ́kà báìbù fọwọ́ sí i ká mọ náà lẹ́yọ kan báìbù fọwọ́ sí i ká máa yan zàká lẹ́ẹ̀kan lọ́dún báìbù fọwọ́ sí i ẹ̀wọ̀n tó fani ẹ̀wọ̀n tó fani kò sí kinní kan tí wọ́n ṣe ní ṣọ́ọ̀ṣì tó wà ní báìbù o ẹ gbọ́ mi yé mo ní kò sí kinní kan tí wọ́n ṣe ní church tí báìbù fi ọwọ́ sí kò sí rárá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ó ní mí. ṣé máa kà á. bẹ́ẹ̀ni. ká lọ ṣọ́ọ̀ṣì sunday èèwọ̀ ni. èèwọ̀ ni ó ní mí ni ó ní mí ni. ọgbọ́n mi yé ọjọ́ kìíní ọ̀sẹ̀ ni sunday. ó yẹ ká wà lọ́fíìsì. ó yẹ ká wà lọ́fíìsì ni kèfèrí róòmù ló gba sátidé lọ́wọ́ ló gbé sọ́yìn lé wa lọ́wọ́. ìjọ <laughs> ń bọ oòrùn náà ń pè ní Sunday nílẹ̀ Róòmù dàárọ̀ yìí òrùn ló ń bọ̀ ọ̀rọ̀ gba Sabbath day lọ́wọ́ wa tí í ṣe Saturday ọ̀rọ̀ sọ ní Sunday mọ́ a lọ́wọ́ lakubar. a lọ ṣọ́ọ̀ṣì sunday làwọn kan ṣe ni arínú christian pé rọ o bàbá tiẹ̀ tẹ̀lé nǹkan kan máa tẹ̀lé yẹn ọ̀n jẹ́ seven days adventist. adventist. ọjọ́ saturday wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì wọn lọ sunday o gbogbo seven days adventist torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa lọ ṣe oníṣàdé ní nàìjíríà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni sọ́yà àfi ń Go gowon yakubu Go gowon christian ni seven days adventist ló lọ ṣọ́ọ̀ṣì ti ẹnu ìgbà tó jẹ president tó jẹ head of state ló fi sátidé kún ọlídé lórí ṣọ́ọ̀ṣì tiẹ̀ ni ló bá sọjọ́ méjì dọ́lídé wọ́n sọ yọ́mìnà dé fún wa torí ṣọ́ọ̀ṣì tiẹ̀ ní o gbogbo ayé ló mọ̀ yẹn o so àwọn nìkan náà tẹ̀lé Sabbath day nínú gbogbo Christian tó wà láyé gbogbo àwọn tó kù Sunday ni òun làwọn ń bọ kájíjú gbàdúrà èèwọ̀ Bible ò sọ bẹ́ẹ̀ pàápàá. àwọn ẹlẹ́ǹtì tí wọ́n ń gbà tó ń lọ lọ́wọ́ yìí kò sẹ́ni tó lè gbà nù wọn o. tó bá gbà kó wá kú kejì. bẹ́ẹ̀ àbí yóò ṣe gba tiẹ̀ wọn ò lè gbà láéláé láéláé nínú mátì orí kẹrẹsẹ̀ kejì ẹgbọ́n tó wí. nígbà tí jésù sì ti gbà àwẹ̀. jésù gbà àwẹ̀. òun kò jẹ ní ogójì ọ̀sán. ogójì ọ̀sán. àti ní ogójì òru. àti ogójì òru. lẹ́yìn náà ebi sì ń pa á. gbéyàn máa kú àwa mọ̀ọ́mọ̀ ọ̀dọ́gbọ́n sí i wọ́n bírèkì láago mẹ́fà pélé rí ẹ wa. mẹ́rin wa. mẹ́rin wa. ìbéèlì ti ní ká bírèkì. o gbọ́dọ̀ bírèkì rárá. a ní six to six. kò ní six to six o twelve to twelve ni for forty days. wàhálà ìwà okun gbẹ̀gẹ̀dà. zero hour to zero hour wọn bí ẹ̀dá ò lè gbà kò sí break up wàláì wà kú ṣẹgbọn tẹ̀lé Jésù. kí a máa jẹun kó máa mú forty days. alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. ìtọ́wọ́n sọ fún mi pé ká jẹ sàárì ká túnu. bẹ́ẹ̀ni. àwẹ̀ tiwa nìyẹn agbọ́ ọlọ́ra àálọ́ra jẹ sàárì. bẹ́ẹ̀ni àwọn ayára túnu. bẹ́ẹ̀ni. o sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìsìlámù nìyẹn o ẹni bá ní ìbéèrè tó bá di ní ọ̀la ẹjẹ́ àpàdé ọlọ́run kò ju àrẹ subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. màá ṣe ìṣàṣe mọ́. ànlá máa fi ìṣàṣe mọ́ ànlá àbájá ṣe púpọ̀ láyé máa fi lórí wa láìláì kò ní bà lórí wa láìláì èròkèrò tọ̀tà lè gbàgbọ́ nígbà lórí wa